ni èkórìíra rẹ̀ wàláhì fúnmabìláì mi èkórìíra rẹ̀ ẹni amọ̀sẹ̀gbẹ́ <laughs> aláàṣẹgbẹ́ anísàláfí ni alínsúní ni tó ti bẹ́ẹ̀ náà kò tẹ́yìn lọ́rùn sódìgbà tá bá tó kú kó tó tẹ́yìn lọ́rùn ni. so aláwọ̀ bá mi lékún dáadáa yín àbá sàédì. èrò ọ̀tá ò sì ní í jọlé yín lórí kò sẹ́ni tí ò kù síbì kankan kò sẹ́ni tí ò kù síbì kankan ṣùgbọ́n mo ti sọ pé ọmọ ọmọ ọ̀ka ni lè dọ́gba tá a bá dọ́gba adadẹ́tẹ̀ nìyẹn tẹ́ bá wo ìka ìka adẹ́tẹ̀ ìmọ̀ dọ́gba ni tẹ́fẹ́ sọ wá di adẹ́tẹ̀ ni tẹ̀fi ni pé kí sáyẹ́dì dàbí ẹ̀sà òkè. Okay kẹsà òkè dàbí sàyédì àjẹkẹ́mi náà dàbí àbúmọ́rídé kábúmọ́rídé náà dàbí èmi nóò yóò ní ibi tó kálukú gúdù sí yóò ní ibi tó kálukú wíìkì sí ṣùgbọ́n atásì jọ wà lórí súnà nẹ́bí náà ni ẹ lè fi wá wé oníkùránì ẹ lè fi wá wé jákúmọ́lù àwọn àwọn jákujáku tàbí jámi adégún wà kò jọra wọn alùbídí àtọ̀ àjọra wa ìjáwó ò sí lè parí dọjọ́ àlìkìyámà táàfi mo ti sọ síwájú àjàkú ni torí náà aláwọ̀ sí dáadáa fún yín àfà Saidi ẹ̀ṣin gan ni jazakumullahu khairan ẹ má tún fẹ́ pẹ̀tún lè pé ó bẹ́yà bíi fifteen minutes. ẹ lè pè WhatsApp, whatsapp whatsapp làfàṣẹ́lì ti pè mí adẹ̀gbọ́ra wa clearly ẹ lè pè mí ẹ lè nọ́mbà yẹn náà nù nọ́mbà whatsapp mi ẹ lè pè mí through whatsapp ẹ lè pè mí through messenger ẹ lè pè mí direct ó sáà ti jẹ́ nọ́mbà yẹn ni o. tí ọba ti wá sí ẹ̀rí tó tó fẹ́ pè wọlé. so ọlọ́run kò sí bí wọ́n ti sọ̀rọ̀ tí ò ní sí àtọ́jú irú ẹ̀ ní ìta fásáìdì tí wọ́n pe àkíyèsí mi síhùn pé mò ń dọ́gbọ́n fi ẹ̀sùn pé èèyàn búlọ́ọ̀kù àǹfààní ọmọ ìyá rẹ̀ so ọjọ́ pé mo sọ tó jẹ mọ́ bẹ́ẹ̀ náà tó tọ́ sì ti tọrọ apology unreserved apology Okay, so bẹ̀rẹ̀ dàsí pé ní tèmi gbà lérò ní wípé ó yẹ kí wọ́n ó feed me back pé àwọn pẹ́ ní yìí o ó ní ọ̀tọ́nà ọ̀pọ̀mọ́ o àwọn òṣèlú máa dààmú rẹ o class ti parí so ìyẹn a máa bẹ̀rù dáadáa gbà míì tágbà rẹ̀ ò ní ká mọ́ fún ìdìkan tàbó míì. so bọ́dà yìí ń gbọ́ báyìí kó lọ renew àníyàn ẹ̀ ní ìwé tá a kọ lórí oúnjẹ ìjàníyà ìwé tó yẹ kí gbogbo èèyàn nílọ́wọ́ ni it's just pamphlet pamphlet kọ́sítẹ̀ lówó nàìjíríà gan kò wọ́ two naira náà ẹ̀yìn ará lóyìnbó bá fẹ́ wá tẹ̀ ẹ mọ̀ pé ìjọba ọtún ọdún náírà nàìjíríà bóyá bíi twenty ni lọ́mọ agẹ́lọ́dọ̀ ẹ bá fi yẹn ṣiṣẹ́ ládá ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣe ti dà níyà tí ọ̀ máa burú sí mẹ́mẹ́ àti tẹ bá tẹ̀ sí láàka yẹn sí ok so kọ́lọ́mùbá kó sàmójúkúrò fún wa kò sí bá ṣe rìn sórí òní mi tó ti yé so mo tún wá ń fàṣìkò sọ fún wa wípé any of my book any of my book ẹnikẹ́ni bá rí either hard copy or soft copy tó bá rí àkíyèsí nọ́mbà mi nìyẹn whatsapp mi nìyẹn screenshot tiẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹ indicate tiẹ̀ kẹsàn-án ẹ̀ sí mi màá reply bóyá it has been corrected or yet to be corrected I will feed you back kò sí bí n ṣe rí tí mi ní feed you back one thing about me ni pé tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí whatsapp kọ kàn tó pé sàlámà àlékún kọ mọ́ sọ̀tọ̀ fẹ́ sọ i will not reckon with you i don't have time débi pé kí n wá máa dáhùn sálámà n bá ní kí n máa dáhùn sálámà lójúmọ́ lórí whatsapp yóò di mi lọ́wọ́ nǹkan mi but go straight to the point salamu alaikum this is my message class so message yìí máa prompt mi láti kà á àbí láti gbọ́ tó bá jẹ́ voice note àti láti respond ok uh, ah, broda kan láti Benin Republic wọ́n béèrè ìbéèrè kan ó ti ń lọ bí ọjọ́ mélòó kan mo sọ pé létà máa fún wọn lésì sẹ́rí ẹ̀yin tẹ́ máa bí mi lè béèrè ìbéèrè pọ̀ tí máa ń borí sẹ́ẹ̀tì mi ìbéèrè pọ̀ ó pọ̀ so kémi náà tó yes mo ní bí aago mẹ́ta mo tó sùn ní bá wọlé màá lọ sùn díẹ̀ màá tún dìde màá tún padà sórí ise yìí náà ni so àwọn èèyàn tó fẹ́ wá personally wọ́n á wá láti wá béèrè béèrè àbí láti discuss the matter so tó bẹ́ẹ̀ gàtọ́ mi dá pé mi ò ráyè jáde káàkiri ok now so ìbéèrè míì ọkàn mi lè fò ìbéèrè míì àyè ọwọ́ lè ìsì gbọ́dọ̀ sọ̀rọ̀ láì ọ kókó ní tí mo fẹ́ sọ ọ̀rọ̀ sòro sọ èmi kọ́ mo lẹ̀sìn ọlọ́run lónìí so bí mo ṣe rántí ìbéèrè ẹni yẹn ní ìsìn kọ́nà jẹ́kẹ́ni ẹ̀ náà wà lórí prógámù yìí kọ́ máa gbọ́ mi ẹni yẹn béèrè ìbéèrè tó pa tó wà very very important tó wà very very important ẹni tí ń pè yìí ah, ọ̀dà. نعم وعليكم السلام ورحمة الله وبركاته all right ẹjọ nǹkan kan ni mo fẹ́ nǹkan o ẹ má bínú. ok. tẹ bá ń dá tẹ bá ń dákọ àwọn àpá oníṣúná mo ti gbọ́rọ̀ yẹn bí ẹ̀mí ẹ̀ kí n pe Jamiu bàbá mọ̀ ṣé Jamiu bàbá ò sí àpá oníṣúná. tó kọ rẹ̀ obi wọn náà kí wọ́n kọ́ ṣé bèrè yín nìyẹn. náà kò jù lọ. ẹ ṣeun ní tí mo bá ń dáàkọ àwọn àfọwọ́ní súnà pé èmi kì í dáàkọ àfáà bàbá máa. ìbéèrè tẹ́ ẹ béèrè yẹn ó um, fẹ́ ṣe bákan bákan o àkọ́kọ́ náà kì í ṣe àfáà Jamiu bàbá nìkan ni mi ì dákọ̀ irú àfáà al bí bóyá ni mo fẹ́ dákọ̀ wọn rí ju ẹ̀kan lọ. ẹ dá bàbá ìlú ni ẹ dákọ̀ ẹ̀rí náà náà. ọ̀rọ̀ tí mo sọ yẹn torí pé járìgbà bá mo mọ̀ pé ẹ̀sùn mọ́ra yín níwọ̀n bá díẹ̀ díẹ̀. tó bá kó ẹ̀sẹ̀ mi ní ìfẹ́ o. ẹ̀yin fún ilé sí ẹ̀yin fún ilé sí ẹ farabalẹ̀. kí n fún ẹ jẹ́ dárí sọ̀rọ̀ kan. ok ẹ̀yin kò súnà ní sìn súnà bẹ́ẹ̀ ti pé dà. ok ẹ̀yin gbọ́dọ̀ ti wà ẹ̀yin tó ń súnà lọ́dọ̀ àwọn èèyàn mi ò ẹ mọ̀ fúnra yín o. ok gbogbo èèyàn wọ́n ti àwọn ń súnà wọ́n ti tẹ́ tààrà àwọn àwọn mẹ́ta kan wọ́n ti bọ̀ náà lùsùn náà àwọn mẹ́ta kan wọ́n ti bọ̀ náà lùsùn àwọn mẹ́rin kan wọ́n ti pẹ̀lú àlùsùn náà tó tí ẹ̀yin náà bá ń dápọ̀ àwọn kan àwọn tó bá súnmọ́ nígbà tẹ́ bá dápọ̀ àfẹ́sà òkè tẹ́ bá pe kútú bí tẹ́ pe mọ̀rí tẹ́ bàbá sàyè tó definitely tẹ́ bá ti pe jáàrú ẹtí ń díkà náà káwa kan náà mọ̀ pé àfàjàbí ojú ń sùn náà ká mọ̀ gbọ̀n kan tó ń sọ àwọn kan náà tẹ́ sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé ẹ ẹ mọ àfàyè tá a fọ́ ń sún náà o o kí ni ẹ fi tó tẹ́yìn náà bá da pàpà jà mí lòsù náà ṣé ẹ̀yin náà ti hmm. dọ́kọ̀ lòsù náà ní láìsí nìyẹn torí mo mọ̀ pé ẹ̀ẹ́dẹ́ súnmọ́ ni àfa yẹn dọ́ láti pọ̀ sí ìṣẹ̀ díẹ̀ nítorí pa pé ẹ̀sẹ̀ mi nìyẹn má dùn ó ṣé máa gbé òkú lọ lórí fókù sàlámù alaykum. wa aleykum salaam wa rahmatulahi ẹ ṣeun ṣe é rí wàlẹ̀ haku àhaku ayùkọ̀ òdodo náà ló di dandan kéèyàn sọ. So whatever be the circumstances. a gbà wípé a lè pé tán gẹ́gẹ́ bí mo ti sọ pé mo ní bí ọmọ ọ̀ta ni wá tí ìdọ́gba ṣùgbọ́n at the same time ẹni tí a bá rí pé bí ṣe ń handle àlámọ̀rí ẹ̀sìn tó delicate. ìmọ̀ dákọ̀ ẹ̀ ń gbogbo ògbà ìyẹn ti ń dọ́gbọ́n wà pẹ̀lú ẹ̀ nìyẹn ṣé bá láwọn tí mo dákọ̀ yìí màá pín wọn sí méjì gan-an àwọn tí mo dákọ̀ yìí àwọn kan bẹ tó gẹ́gẹ́ pé tí n bá ń sọ̀rọ̀ tí n bá fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ wípé nínú àwọn tẹ́tú lè máa gbọ́rọ̀ wọn ni wọ́n wà màdákọ̀ ọ̀rẹ́ mi amúbíẹ̀yà màdákọ̀ ẹ̀sà òkè ọ̀rẹ́ mi lòun náà àlè tìtorí pé ajura wa lọ ká sọ pé àní múra wa lọ́rẹ̀ bí yẹn bá ń wá ẹgbẹ́ ẹ̀ tí ó bá sọ̀rẹ̀ bóyá yóò bọ̀ sálíkì yàámà báwa sì ju àwọn kan lọ làwọn kan náà ju àwa náà lọ ọlọ́run sì dalẹ̀ ayé nìyẹn àjọ wa kóra papọ̀ ní ìkóra papọ̀ ọmọ níkà okay but problem tí mo ní pẹ̀lú àáfàá Jamiu bàbá tí mi ò fi lè máa dákọ wọn àjọmọ́ ń sọ̀rọ̀ o problem tí mo ní pẹ̀lú wọn òun ni pé àwọn tí bá ń gbọ́ prógámù wọn èmi náà máa ń gbọ́ prógámù wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan pàápàá tí mo bá lọ sórí Facebook tí wọ́n bá gbọ́rọ̀ wá bá kọ́ màá kọ́ sí wọn gbọ́ díẹ̀ ní tẹ́fẹ́ sọ. so n tí mo rí pẹ̀lú àáfàá n tí ní ìkìnnà ọ̀hún n tí ní ìtẹ́lọ́rùn. débi kí n máa dákọ̀ wọn tọ́rọ̀ bá kan dídárúkọ. gbogbo tó bá fẹ́ máa dọ́gbọ́n máa míngù tó fẹ́ máa dọ́gbọ́n máa mísọ̀tún mísọ́sì láàrin oṣùnà tó ń bí díà ah! màá máa manage láti accommodate ẹ̀ tó bá ń fìsí súnà ní bá bíi seventy percent tó ń fi sọ́dọ̀ àwọn àlùsùn náà bíi thirty percent àmọ́dọ́gbọ́n máa manage pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n kò ní sí nínú list of recommendation látẹnu tèmi nínú àwọn student mi tí wọ́n ń pe àfáà sákìyèsí lórí ìṣesí ká mí sọ́tún ká mí sósì. So ní ìmọ̀tàfẹ́ gbàǹbẹ̀ gbé tó bá sì máa ń gbọ́ program àfà lélẹ́ yóò clear sí at times ẹ̀ ní mọ̀ bí táfà bílọ́ọ̀gì sí lótòtò ni wípé wọ́n máa ń pèdè kan wípé àwọn ò ní gba fọ́ọ̀mù alùsùnà lọ́wọ́ ẹnìkankan bẹ́ẹ̀ ni èmi náà gba fọ́ọ̀mù alùsùnà lọ́wọ́ anybody ṣùgbọ́n káfẹ́ dáa lọ́dọ̀ àwọn bídíà ká sì jẹ́ ara àwọn alùsùnnà ah, yóò fẹ́ lágbára yóò fẹ́ lágbára o yóò fẹ́ lágbára títí wọn yẹn ti ó ti hàn jù ó ti hàn jù ìyẹn jẹ́ kí n wà very careful jẹ́ kí n wà very careful sẹ́mà ẹ̀ẹ́ wọ́n mọ̀ di pé ah, ṣe bẹ́ẹ̀ náà lẹ́ni ká máa gbọ́ bẹ́ẹ̀ lẹ́ni ní ká máa ṣe kíní kan ẹ bá gbọ́ fún ara wọn ọgbọ̀n náà nù ok but irú àwọn àfa amúbẹ̀ẹ́yá irú àwọn ẹ̀sà òkè irú àwọn àbúmọ́dídí àwọn wọ̀nyẹn àjọmọ̀ra bá ń lu Ìbàdàn if at all to any one of them tó bá sọ anything tàbí ṣe anything abapẹ̀rẹ̀ wa sákìyèsí a máa ń tẹ́tí gbọ́ ọ ok so ẹ rí i pé anabi Ibrahim alayhi salam gẹ́gẹ́ bí mo sọ pé bẹ́ẹ̀ tẹ́ bèrè lágbára ẹ̀mọ́ rántí kéèsì anabi Ibrahim alayhi salam tó ní arini kayfa tuhil mauta ìwọ Ọlọ́run fi hàn mí bọ́ọ̀lù ṣe máa ń jókòó dìde tọ́lọ́ ní abàlàm tú mi ọ̀ gbàgbọ́ ni ó ní lèyẹ̀tìmọ́ iná kọ́lùbì kọ́kàn mi lè balẹ̀ ni <laughs> kọ́kàn mi lè balẹ̀ ni so àfa àjáyù bàbá ọ̀rẹ́ mi ni wọ́n ọ̀rẹ́ mi ni wọ́n ṣùgbọ́n mò ń ṣọ́ra ṣe pẹ̀lú wọn èèdì pé àfa sáyẹ́dì sì tì gẹ́gẹ́gẹ́gẹ́ ọ̀rẹ́ mi náà làwọn náà tẹ bá ṣàkíyèsí láti bí àsìkò mélòó sẹ́yìn ẹ rí i pé ó dàbẹ̀ ni pé ayẹ̀bá fúnra wa <laughs> ká tó tún wá padà báyìí ẹ̀ẹ́n so bọ́rọ̀ ó yẹ kó ti yé yín ju bí mo ṣe sọ́n lọ ó ti yé bá lè sìn so àfáàjà ní bàbá náà mọ̀ wọ́n bọ́ mi báyìí a máa ń pera wa dáadáa a máa ń pera wa dáadáa ní àti ẹ̀ mọ̀ pé wọ́n dáadáa ní tí mo kàn rí nú ìṣesí àfa àjàmí bàbá ni wípé láti ìgbà tán ti kú òun kò dìrí yà tíra súnà ni wọ́n ń kà wọn ò fẹ́ ní múrísùdù súnà láti san ẹ̀rọ ìyàtọ̀ ń bẹ láàrin kíka tíra súnà àti níní múrísùdù súnà ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì lọ́dọ̀ àwọn afá because sunnah is both theory and practical is both theory and practical. àáfàá nípìnlẹ̀ ìpìlẹ̀ ashley ó ń kọ̀dìrí ni wọ́n ọ̀nà ti sàánú wọn wọn kò nu kọ̀dìrí yà ok láǹfààní pé wọ́n ti mọ kéwú wọn rà sí à wọn kà sí ra súnà ok now ṣùgbọ́n. So, múrísìdù súnà àfọ ò lè tọ́ka sí wípé múrísìdù mi rèé tó jọ súnà tí àlàáfà lè tọ́ka sí ìlú west ti dìvẹ́lọ́pù wọ wípé ká ní múrísìdù fún ní ká ní múrísìdù atọ́nà ẹni tó máa gáìdì wa sí súnà irú èmi ní ìsìn mo ní múrísìdù sí súnà nínú súnà náà mo ní múrísìdù sheikh mikael abdulaziz tó wà ní Papua New Guinea Sheikh Musa Tijani tó wà ní Jamaica àwọn múrísídù mi nìyẹn kì í kàn ṣe pàbọ̀ fún ìrẹ̀lẹ̀ kásíra súnà fẹ́ kéèyàn ní mẹ́ńtọ̀ so that àwọn nǹkan kan bẹ tó dá sí pé rí pé ànídìgan sọlá ọsọlám tó bá sàwọn ọ̀rọ̀ kan ìṣàrà ni ó ṣe àwọn student ẹ̀ ti gbọ́ yín kó máa sí pé wọ́n rà nẹ́bí sójú. So irú àwọn ìṣàrà àwọn yẹn wọ́n lè gbọ́yé so àfá àmọ́ kí ó níwọ̀n bá mẹ́sẹ̀ mọ́ kí ó alhamdulilayi ọlọ́run ti fi báríkà sí ṣùgbọ́n ta ni múríṣídù wọn ni súnà problem tá a fà nínú ìyẹn the same thing pẹ̀lú àfáà sáyẹ́dì ṣètù the same thing pẹ̀lú àfáà sáyẹ́dì ṣètù tàlàfà fẹ́ pè ní múríṣídù súnà wọn tẹ́bá ní múrísìlì súnà ọ̀nà táàfà gbà lè wọ́n lè náà o ṣùgbọ́n ọ̀rọ̀ ò ní pọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ kò ní pọ̀ lórí ẹ̀ kò sẹ́ni tí ò lè ẹnìkan tẹ́ ń wò yí gan àwọn tún fún mọ̀ pé mo lè náà <laughs> àwọn adíyà mọ̀ pé mo lè ok ṣùgbọ́n tí èèyàn bá gbà pẹ̀lú múrísídù ẹ̀ tó gba tírénì irú àbáṣà ẹ̀dín nìsín ìkúkù tẹ́ mọ̀ ẹ̀gá àti ìfàtẹ́ mọ̀ ẹ̀já tí wọn ò ní múrísídù ni wọ́n ní múrísídù náà ìyẹn máa ní tírẹ́nà ìyẹn máa ní tírẹ́nà wọ́n tún wá lè ní ó tún wá kù síbi pé kéèyàn tún bá ń fún wọn kó bá ń dáhùn fún instruction kó báńdà fún instruction àfa àjàmì bàbá ní tèmi yìí o ẹ̀jẹ̀ agbọ̀n tẹ́ fẹ́ bá wa sọ. So.